الحمد لله fún ọlọ́run ọba الذي جعل الزواج عبادة من العبادات الظاهرة ibadati adh-dhahira ọba tó ṣe kọkùnrin ọfẹ́ obìnrin kóbìnrin náà fẹ́ ọkùnrin tá ń pè ní ìgbéyàwó ọba tó ṣe ní ìbáàdà ẹ̀sìn nínú àwọn ẹ̀sìn tá a máa rí ọba náà la dúpẹ́ fún torí àwọn àǹfààní kan tọ́lọ́run fẹ́ kárí ń bẹ̀ wasalaatu wasalaamu ala sayidina muhammad àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́ba nàbẹ̀wá Muhammad wa ala alihi wa sahabihi ajma'in kó sì bá gbogbo àwọn sahaba rẹ̀ pátápátá láì yọ nìkan lẹ́nu wọn àti gbogbo àwọn aráalé rẹ̀ pátápátá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. èyí tá a fẹ́ máa gbéyàwó lérí ètò wa fiqh dalil òun náà ni ahamiyatu nikahi wa fawaiduhu ìgbéyàwó láàrin ọkùnrin àtobìnrin tí wọ́n ti tó gbéyàwó kí ni pàtàkì rẹ̀ àwọn orí ìwo lọ́wọ́ ń bẹ̀ àǹfààní wo lọ́wọ́ bá fi síbẹ̀ fún wa ẹ̀yọ́ mayami ànìká ìdí wọ́n pè ní nìká òun náà ni àdéhùn àti ìfẹnukò láàrin ọkùnrin àtobìnrin tí wọ́n ti bàlágà tí wọ́n ti tó mari àdéhùn yìí òun náà ni pé yuqsadu bihi istimta'u kullin minhuma bil akhari ipe àwọn máa gbádùn lára ara wọn àwọn máa súnmọ́ ara wọn wa takwinu usratin salihatin wa mujtama'in salim àwọn ó sì wá pilẹ̀ fámìlì tó dáa tí ó ṣàǹfààní fáwùjọ táwọn ọmọ dáadáa jáde láàrin àwọn méjèèjì táwọn méjèèjì ó sì máa ṣe dáadáa láàrin ara wọn ètí wọ́n ń pè ní nìkan nìyẹn kì í ṣe pé kákan lásẹ̀pọ̀ nìkan ẹ ládẹ̀hùn ìpè afẹ́ máa gbádùn lára ara wa a máa wá ṣe dáadáa lérí ilẹ̀ ọlọ́run nígbà táwa méjèèjì tábà ti papọ̀ abahallahu arzawaja wa amarabi ọlọ́run ṣe lẹ́tọ̀ fún gbogbo àwa èèyàn lọ́kùnrin àti lóbìnrin ó sì pàṣẹ bẹ́ẹ̀ ọlọ́run allah subhanahu wa ta'ala ó nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọba ní. وأنكحوا لأيام منكم والصالحين ọlọ́run ọba ní ẹ̀yin bàbá tẹ́ bímọ àwọn ọmọ yín obìnrin tí wọ́n bá ti dàgbà ẹ má fi wọ́n lẹ̀ o ẹ̀dín wọn márì ẹ̀dín wọn lọ́kọ ọlọ́run pàṣẹ bẹ́ẹ̀ nínú Al-Qur'an ọlọ́run láwọn obìnrin tí wọ́n ti tó lọ́kọ mo pàṣẹ fẹ́yìn bàbá wọn kẹ́ ẹ fi wọ́n lọ́kọ àwọn ẹni rèé tí wọ́n ń bẹ láàrin yín àwọn náà ní kẹ́sì fi wọ́n fún o lẹ́yìn náà gbogbo ẹ̀yin tí ẹ láwọn ọmọ ọkùnrin táwọn náà dàgbà táwọn náà ò níyàwó ẹ wá fún wọn ọlọ́run pàṣẹ bẹ́ẹ̀ náà al-Qur'an suratu an-Nur twenty four aya thirty two tọ́lọ́run bá ti sọ kankan sínú Qur'an pé ẹ sí orí wa ń bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ọlọ́run tún sọ nínú aya mi ọlọ́run ọba ní fankihu ma taba lakum minan nisaa ọlọ́run bá lẹ́yìn ọkùnrin tí a ti dàgbà tí a ti bàlágà tí a ti tó níyàwó ọlọ́run ní ẹ̀fẹ́ ìtọ́gbà wù yín láàrin àwọn obìnrin ẹ má ju wọn lẹ̀ mọ́ yín lọ́rùn ẹ sì má fún oògùn fẹ́yàwó ọlọ́run bá ní èyí tó wù yín òun náà ní kẹfẹ́ minan nisaa nínú àwọn obìnrin rẹpẹtẹ tó wà lérí ilé ọlọ́ mọ́tìlá ẹ láǹfààní láti fẹ́ méjì méjì nínú wọn wa thulatha ẹ láǹfààní láti fẹ́ mẹ́ta mẹ́ta nínú wọn wa rubaa ẹ láǹfààní láti fẹ́ mẹ́rin mẹ́rin nínú wọn. eléyìí ọlọ́run ọba sọ nínú al-Qur'an al-Karim Suratun Nisa Quran four ayẹlẹ kẹta ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó tún pa wá láṣẹ nínú àwọn àyà mi wa huwa min sunnani al-mursalin ká gbéyàwó sílé ká sì máa tọ́jú ẹ̀ ká fẹ́yàwó ó wà nínú ìlànà àwọn ẹni eré àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́ wọn èyí jíṣẹ́ ọlọ́run débi kan láwọn ọ̀márì wọn èyí sì jíṣẹ́ ọlọ́run débi kan láwọn àwọn ti pọ̀ obìnrin tì àwọn ọ̀fẹ́yàwó ń ta àwọn ẹni eré bí wọ́n ṣe bí sìtò àwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo náà ni wọ́n márì gbogbo náà ni wọ́n fẹ́yàwó ọlọ́run ọba ni wọ́lá kọ́dí arsalna rusulam min qablik ọlọ́run ọba ni àwọ ọlọ́run àti rán àwọn òjíṣẹ́ tó pọ̀ ṣe ilẹ̀ ayé kí wà nábì Muhammad tó dé àwọn òjíṣẹ́ kan ti ṣáwájú rẹ̀ ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ náà waja'alna lahum azwajan wa dhurriyyah ọlọ́run ọba ní àfún wọn níyàwó a ṣètò ìyàwó fún wọn àníkan wọn gbéyàwó wọn sì bímọ tó dáa wọn bí àwọn ọmọ rẹpẹtẹ àníkan wọn gbéyàwó a sì fún wọn lọ́mọ látara àwọn ìyàwó wọn sọ́ọ̀tù ráàdì Quran thirteen aya thirty eight lọ́lọ́run ti ń sọ fún wa wípé afa ọ̀fẹ́yàwó ni o ká máa dágbé kò sí mẹ́sìn wa tán sí tí ìbá ti jà pa àwọn ànábì ọlọ́ ó ti jà pé ẹ̀sìn nìyẹn. òjísọ́lá Muhammad sallallahu alayhi wa sallam ànábì sọ fún àwọn sàhábà kan tí wọ́n sọ pé àwọn onífẹ́yàwó ẹ̀sìn làwọn máa ń sìn sáá wọ́n máa pé ìfẹ́yàwó gan-an ara ẹ̀sìn ni nígbà anábì gbọ́ tí wọ́n sọ bẹ́ẹ̀ anábì ní inni atazawwaju nisaa èmi tí mo jẹ́ olórí yín tí mo jẹ́ anábì tí wọ́n rán sí èmi níyàwó èmi sì fẹ́ yàwó èmi sì máa fẹ́ yàwó faman raqiba an sunnati ẹni bá kẹ́yìn sí ìlànà mi ẹni bá lóun ò fẹ́ yàwó bí mi sì fẹ́ falaysa minni anábì ní kò sí nínú àwọn ìjọ mi ẹni bá ní òun ò fẹ́ yàwó anábì ní kò sí nínú àwọn ìjọ mi ni tó bá dé pé ìjọ mi bá ní ètò mi ń ṣe náà òun náà máa ṣe é ká pinnu pa àfẹ́yàwó àlọ́kọ tágbára sí wa tí ò sí nǹkan kan tó di wa lọ́wọ́ èèyàn takò ẹ̀sìn ni lẹ́yìn náà oore tọ́lọ́n fẹ́ kéèyàn orí ń bẹ̀ èèyàn wá ní rí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kò fi àwọn ọ̀dọ́ lọ́rùn lẹ̀ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ tí wọ́n ti bàlágà ẹni bá ti bàlágà náà ń pè lọ́dọ̀ Ànábì kó àwọn ọ̀jọ́dọ́ Ànábì wá dájú kó àwọn ọ̀dọ́ Ànábì ní yá ma'ashara shabab Ànábì ní mo pé gbogbo ẹ̀yin tẹ́ jọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ man istata'a minkumul ba'a ẹni tó bá ti ní agbára nínú yín láti fi mari láti fi fẹ́yàwó agbára àlàáfíà tara àti agbára ìnáwó falyatazawwaj liyatazawwaj kó má pẹ́ kó tó fẹ́yàwó kó tètè ya fẹ́yàwó kíákíá kíákíá kíákíá ẹ̀ Ànábì fẹ́ ká tètè fẹ́yàwó kíákíá agbára bá ti wà fọlì yẹ tẹsán wọjì anabi ní kọyà tètè fẹyàwó kíákíá o fa innahu aghadun lilbasar nítorí pé tọ́ba tètè fẹyàwó ìyàwó tó nìyẹn yóò máa jẹ́ kó lè máa rẹ ojú rẹ̀ ńlẹ̀ kò ní máa wo àwọn obìnrin tí ò lẹ́tọ̀ sí nítorí náà ti nílé tí ọba ti ní yóò máa wòwò kò wò wá àhásọ́nù lè lè farish lẹ́yìn náà yóò jẹ́ kó lè rí abẹ́ rẹ̀ kúrò níbi ìsìnà ṣíṣe torí ẹni tí ọba níyàwó tó sì ní bùkátà sí àṣepọ̀ pẹ̀lú obìnrin ànábì ní ni ọ̀fẹ́ máa ṣe àmọ́ tó ọba ti níyàwó lé ìníyàwó yẹn sọ kúrò níbi ìsìnà nítorí ẹni tó fẹ́ bá ṣe ìsìnà yìí nítorí wà lára ó ti wà lára ìyàwó tiẹ̀ náà ànábì pa àwọn láṣẹ ànábì gba àwọn mọ̀ràn ànábì sọ fún wọn yìí pé ẹ lè ẹni ọmọ làwọn yẹn sọ́tẹ́ ẹ̀ anábìrẹ́ ni tí ọba alágbára fa àlẹ́ ibi sọ́wọ́ anábì ní kó wọn máa gba àwẹ̀ kó máa gba àwẹ̀ dáadáa fa innahu lahu wìjà àwẹ̀ gbígbà yẹ máa nà yọ máa di lọ́wọ́ tí ara rẹ̀ òfin ní máa gbé púpọ̀ yọ máa di lọ́wọ́ anábì ní kó máa gba àwẹ̀ anábì ò kó yí máa o anábì ò ní kó máa ṣe masturbation anábì ò kó máa pọ̀ àtọ̀ lára anábì ò ní kó máa ṣe sìnà anabi ní kó máa gba ọ̀wẹ̀ kó ṣe sùúrù kó máa wá bẹ lọ́hùn odisala muhammad sallallahu alaihi wa sallam anabi pa gbogbo àwa àlòmọ aláṣẹ ìta àjọkùnrin anabi ní tazawwaju tazawwaju anabi ní ẹ lè fẹ́yàwó aluwaduda aluwaluda bẹ́ẹ̀ bá ti fẹ́yàwó ìyàwó tẹ́ ẹ mọ̀ pé ó lè bímọ fún yín ní kẹfẹ́ lẹ́yìn náà tó sì nífẹ̀ẹ́ yín púpọ̀ gan-an àyífógun fẹ́yàwó àyíṣàṣeyàn fẹ́yàwó ẹni bá fẹ́ràn rẹ lọ́fẹ̀ẹ́ tọ́ba tí lóun ọ̀fẹ́ràn rẹ ó sì pàtì tọ́ba ilé fẹ́ o ti rúfin súnà wàhálà ti dé nínú márẹ́jì nù anábìnrin tẹ̀sán wọ́jú lìwàdúdà lìwàlúdà obìnrin tó fẹ́ràn yìí ni kẹfẹ́ àti obìnrin tí máa ń bímọ. fàyín ni mo ka fẹ́rù bíkùn mọ̀lẹ́ ó máa yọ ọmọ kìyàmà mo fẹ́ ká pọ̀ tọ́ba dìjọ́ àlè kìyàmà tọ́lọ́n bá gbé wa dìde kọ́jẹ́ pa ká pọ̀ níjọ́ àlè kìyàmà ẹni bá fẹ́yàwó nítorí eléyìí náà ó fi súnmọ́ lọ ní yọgbà ládàá rẹ̀ ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa nídìí bẹ́ẹ̀ gbogbo àwa tí a bá ti lágbára láti fẹ́yàwó ó di ọ̀ranyàn ká lọ lè fẹ́yàwó gbogbo àwa òbí táwọn ọmọ wa tán láwọn fẹ́ fẹ́yàwó ó di dandan ká fi wọ́n lọ́kọ ó di dandan ká gbéyàwó fún wọn gbogbo àwọn ọmọbìnrin wa tán láwọn fẹ́ lọ́kọ ó di dandan ká ṣe ìyàwó fún wọn àṣẹ látọ̀dọ̀ ọlọ́ni ọmọ rẹ lóun ṣe táwọn fẹ́ fẹ́yàwó ọ̀wá ń sọ nǹkan mi ó sì lágbára àfikọ́ ọ̀ràn lọ́wọ́ ọmọ rẹ lóun ṣe táwọn fẹ́ lọ́kọ òun sì tilẹ̀ tí yóò fẹ́ hùn ẹni tí yóò fẹ́ hùn sì lágbára tó lè fi fẹ́ hùn bàbá ní kì í ṣe tán ọ̀sẹ̀ lọ́ni o ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìgbéyàwó àbá àhùlọ́ọ̀ ọlọ́run ọba àlá ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa ọkùnrin wa obìnrin wa káwa náà àtàjọ obìnrin ká lọ́kọ ọlọ́run ọba àlá tó bá ti pàṣẹ nǹkan kan orí bẹ́ẹ̀ fún wa. àwọn àǹfààní wo láwàárí tàbágbéyàwó àwọn àǹfààní wo ló wà níbi ìgbéyàwó láàrin ọkùnrin àtobìnrin èyí ńlá tẹ̀síwájú lérí ẹ̀ níjọ́ mẹ́jọ pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.